أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول ويتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́kún ọlọ́mọba ọba tí ó sọ ìlú wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim lọ́wọ́ bá lọ́wọ́ pẹ̀lú wa. àṣìwà ní súrọ́tù Tabara àbí súrọ́tù Mulk. Náà. náà lánàá àṣàlàyé lórí àyà alákọ̀ọ́kọ́ àwọn lórí àlàyé àyà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ọ̀rọ̀ náà tó ní الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ọlọ́run ọba èyí tí ó fi ẹyìn fúnra rẹ̀ òní ọlọ́run ọba tí ó dá ikú àti ẹ̀mí torí àtidáwà wò dání nínú àwọn ẹ̀dá tí wọ́n ṣe iṣẹ́ dáadáa síwájú kó tó kú torí àti múra lè àti múra lè dé ikú torí àti jẹ́ kí olúkọlùkù kó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba àti ìlànà rẹ̀ nínú àṣírí tó wà nínú wáàdí nílá tí ọlọ́run ọba ṣe níbí wípé òun lòún ṣẹ̀dá ikú àti ààyè ó fi hàn pé ọlọ́run ọba nínú hikma tó fi ṣe ìṣẹ̀dá ẹ̀dá torí àtijọ́ wọn eléwo nínú wọn yóò ṣe iṣẹ́ tó dáa ṣùgbọ́n níbi ọlọ́run kò sọ pé eléwo ni ó ṣiṣẹ́ tó pọ̀ òní ayùkún àtẹ̀rù àbàdà eléwo ni ó ṣiṣẹ́ tó pọ̀ ìtọ́nà sọ ni pé láti jẹ yẹn wò eléwo ni yóò ṣe iṣẹ́ tó dáa mọ̀lẹ́rìn sí ìsáni làámù ó ní iṣẹ́ tó dáa kì í ṣiṣẹ́ tó pọ̀. gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ nínú súra yìí wípé òun ṣẹ̀dá kú ó ṣẹ̀dá ìṣẹ̀mí torí àti dá àwọn ẹ̀dá wò bákan náà ló sọ pé òun ni ọba tí ó bù wáyà olúborí ọba tó wà ní olórí gbogbo nǹkan gbogbo nǹkan ń bẹ lábẹ́rẹ́ alùpùpù ọba aláforíjì lórí pé tí wọ́n bá ti fẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá ta ṣe ọlọ́run ọba yóò máa foríjì wọn. ọlọ́run ọba sọ láyé ìbomi pé. وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ọlọ́wọ́ba ohun tó ṣe ìṣẹ̀dá sánmà sílẹ̀ nínú ọjọ́ mẹ́fà síwájú ẹ̀ àlàáràṣe rẹ̀ ó wà lórí omi ọlọ́ni ìṣẹ̀dá sánmà sílẹ̀ yìí bí àbùkù ọkùnrin torí àti tẹ̀yìn wò ayyukun ahsanu amala eléwo nínú ní ni ó ti tètè dára. sọ nínú àwọn ayàyà àkọ́kọ́ ni pé ọlọ́run ṣe ìṣẹ̀dá ẹlẹ́ẹ̀kejì ó ṣe ìṣẹ̀dá kú àti ìṣẹ̀mí ó ṣe ìṣẹ̀dá sánmà àti gbogbo ẹ̀ pátá torí àti àwọn ẹ̀dáwò rẹ̀ sálẹ̀ ní tí ó ti àdáwò so àyà ìgbẹ̀yìn ní ọlọ́sọ pé òun dá sánmà àtìlẹ̀ torí hikma ó lè dá àwọn ìdáwò kọ̀dá wọn torí eré kọ̀dá wọn torí irọ́ ó sì ti ṣe àpọ̀mọ́ fúnra rẹ̀ láti ṣe nǹkan kan torí eré àbí láti ṣe nǹkan kan torí tí ò ní àǹfààní tí ò sì ní hikma ọlọ́run sọ pé eléyìí àbá àbí ìròrí àwọn kèfèrí tí wọn kọ́ lọ́wọ́ ọba gbọ́ bẹ́ẹ̀ ni ó ti fi fi iná jahannam náà fi dẹ́rù bà wọ́n kò ní bọ́ fún àwa láti sọ̀rọ̀ mú bẹ́ẹ̀ fún pé ọlọ́run dá nǹkan báyìí wọ́n kàn dá nítorí eré ni rárá o ọlọ́ni ọ̀nà ọ̀kùnrin sàmùnà ọ̀nà ọ̀nà sàmà àwọn àpọ̀wọ̀ àbẹ̀yìn náà wọ́n bá ọ̀pẹ̀ àdáfẹ́mọ̀ àtilẹ̀ àti tí ń bẹ láàrin wọn torí irọ́ lásán àbí torí eré dáàlì kàbọ́nù lẹ́bí làkàfọ̀rọ̀. eléyìí ni àbá làwọn tí wọ́n tún ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n abọ́ tí wọ́n yàtọ̀ pẹ̀lú sọ́nà wọn. eléyìí ni káwọn rò fàwọn èèlò lẹ́bí làkàfọ̀rọ̀ mí nà nà ègbé wọ́n máa bẹ fáwọn tí wọ́n tí wọ́n ọ̀pọ̀ ọlọ́run ọ̀pọ̀ ẹgbọ́ tí wọ́n ọ̀pọ̀ ọlọ́run papọ̀ nínú náà. bákan náà ọlọ́run sọ ń bò mí pé pápá síbùtò annama khalaqnakum abathan wa annakum ilayna la turja'un fata'ala Allahu al-malik al-haq la ilaha illa huwa rabbul arshil karim ǹjẹ́ tiẹ̀ lérò pé adáyín torí eré lásán ni àti pé gbogbo ń tẹ̀sí ilé ayé ilé ayé náà ló máa ibi náà ni ó ti bẹ̀rẹ̀ ibi náà ni ó ti parí wà á nà kù ìdílé iná láàbò ìgbàwò wípé ẹ̀ ní padà sọ́dọ̀ ọlọ́run ọba fọ́tà àlọ́ ọmọ ìmọ̀lẹ́ kò fà ọlọ́run ọba tóbi jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ọba tó tóbi ni ọba tó rán ó tóbi ju kó ṣe nǹkan torí eré lọ́wọ́ alimẹ́lìkù lẹ́hàk ọba tẹ́ẹ̀pẹ́ ọmọ òdodo ni láìlà àìláhù kò sí ẹni tó tọ́ kájọ́ kìkú pẹ̀lú òdodo àyàfi òun ọlọ́run àdìsàṣoṣo rọ́pò làásù ìtẹ̀lé ọlọ́run àlàáràṣí èyí tó lápàlé sọ ìrònú pé ọlọ́run ọdá kọjá nǹkan lórí afẹ́láfẹ́ eléyìí sọ̀rọ̀ di ẹni ọ̀dẹ́sẹ̀ tí ọba sì tún bá ọlọ́ọ̀ni ọ̀wọ́ inú nílẹ̀ ní ìlàkàkọ̀ nílẹ̀ náà. Bàbá kan náà ọlọ́ọ̀ni ọmọ ọ̀làkùn ìdílé wọn ní ìta nílẹ̀ ìyá òwúrò. Eléyìí ni ọgbọ́n àti òye tí ń bẹ níbi ìṣẹ̀dá èèyàn àti àìjẹ̀lú ọlọ́run ọ̀dá wọn lásán ti pé kí wọ́n jọ́sìn fún ọlọ́run ọba ọlọ́run aṣọ níbí inú súrọ́tù tàbára àbí súrọ́tù mọ́n alẹ́bí ọ̀nàpọ̀ lọ́wọ́dá wàlhàyàtà ní àbúrò ọ̀hún ayùkùn àpàlù àmàlà ọba tó ṣe ìṣẹ̀dá ikú ó sì tún ṣe ìṣẹ̀dá ìṣẹ̀mí lórí àtìsẹ́yìn wò eléwo ni ó ṣẹlẹ̀ nìyí kò sí tàbí ṣùgbọ́n ẹni tó bá lọ́kọlọ lórí tó bá mọ̀ ẹ́ pé ọgbọ́n àti òye tí ń dẹ́nbi ìṣẹ̀dá ìṣẹ̀dá rẹ̀ ìṣẹ̀dá rẹ̀ ó ní torí àdánwò tani jẹ́ ẹni tí ó ṣiṣẹ́ dáadáa irú eléyìí yóò múra. ló jà á gbogbo ìmúra tó yẹ kó mú ní òun láti mú ọ̀nà tí ó tí ó tí ó mú pàtó yẹ pé kò ní kò ní jẹ ẹni ibi kò ní jẹ ẹni iná yóò sì gbìyànjú láti jẹ pé òun yege níbi ìdáwò náà. torí hikma tó tóbi báyìí. jìbìlì wọ́n bí ànábì sallallahu alaihi wa sallam nípa èyí torí àti àti kọ́ àti fi mọ́ òun àtàwọn sàábẹ̀ rẹ̀ àti àwọn àlùmọ̀ rẹ̀ mùsùlùmí. wọ́n ní àbíní àlè ìsàn fún mi ní òkè ni à ń pè dáadáa. ọlọ́run ọba ló ṣe ìṣẹ̀dá ó sì ṣe ìṣẹ̀dá ni láti fi dá ẹ̀dá wò ta ni ó ṣe dáadáa kí wá ní jẹ́ dáadáa yóò kí ni dáadáa náà tá à ń pàdé rò níbí àlẹ́sà àpẹ́lẹ́ ó wá dá lóhùn pé ohun tá à ń pè dáadáa ó ní mọ̀rọ̀ ọba tó wá ìta òun ni kéèyàn máa sọ òfin ọlọ́run ọba kéèyàn máa sọ ẹnu àlá ọlọ́run ọba kéèyàn máa dá ẹnu àlá náà kọjá òun náà ń pè ní dáadáa. níbi tó ti sọ pé alẹ́sàánù àti àwọn ọmọ kàánàkà tàwọn ọ̀hún dáadáa omi ká jọ́sùn sọ̀kọ́ ọlọ́run ọba bí bàtà ọlọ́run ọba lójú fàyín náà sábùn tààrà àbú bó tilẹ̀ jẹ́ pé àlè rọ́lọ́run àbí tẹ́ tí ọ̀bá rọrùn fún yín láti máa jọ́sìn fún ọlọ́run bí ìgbà tẹ́ ẹ lè ẹ mọ̀ dájú pé fàyín náà ń yàrá ọ̀ká ọlọ́run ọba ń rí ẹni ọba ṣe irú ìjọsìn báyìí tó ń jọ́sìn fún bí ìgbà tó ń ọlọ́run wò ó èyí túmọ̀ sí ní gbangba ìtọ́lọ̀ ń fẹ́ ní oṣù ní kọ̀kọ̀ tójú òṣèré nǹkanná òfẹ́ ní òṣè iṣẹ́ rẹ̀ àti gbangba àti kọ̀kọ̀ kò ní yàtọ̀ síra wọn. eléyìí lọ́mọ ìtọ́ ọlọ́wọ́ bá rí o ohun sì ní jọ́sìn fún ọlọ́run nígbà tó ọlọ́wọ́ bá rí o àbí bígbà tí ó rí ọlọ́wọ́ bá lójú báyìí. torí pé ní gbangba tó sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀yàn ni wọ́n rí òun bẹ́ẹ̀ sì ni pé ọlọ́wọ́ bá ń lo òun bàbá kan náà ó ṣe dáadáa níbi tó ti mọ̀ pé kò sẹ́ni kan ti ń rí wọn ṣùgbọ́n ó nígbàgbọ́ nínú ọkàn rẹ̀ pé ọlọ́run bá tó dáhùn òun ní ìlú bákan náà ó ti ṣe dáadáa eléyìí ó ní ẹni tó ṣe dáadáa torí bí ìfúnnilẹ́dùn ó wà nínú àyà ìpè ká máa tẹ̀lé àti ọlọ́run ọba ká máa pa òfin ọlọ́run ọba máa kásìkò má dẹ́sẹ̀ sí ọlọ́run ọba gẹ́gẹ́ bí irú nǹkan báyìí kò sí pamọ́ fún gbogbo ẹni ọba lọ́gbọ́n lórí ẹni ọba lérò rẹ torí ìwé ọlọ́run ọba tó wọlé àti ìzùnkọ̀kọ̀ òun ni ọba tó tóbi jùlọ àlùkọ̀kọ̀ òun sì ni ọba tí màá forí sí ẹ̀dá rẹ̀. ayé wà wúwà ìlú ṣẹ̀dí ìlú ìlú ti kọ́ ọlọ́run ọba òun ọba alágbára èyí tí máa gbẹ̀sán pẹ̀lú agbára lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ tí wọ́n ń tẹ̀ tí wọ́n ń ta òfin rẹ̀ mọ́lẹ̀. àlùkọ́fù ọlọ́run bàbá ọba adákòrí jùlọ nígbòrú bí mẹ́tàná àbà ilẹ̀ yóò forí di ẹni tí ó bá padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba wàá fi àádìhà ó sì yọtẹ̀ ọkọ̀ọ́sẹ̀ ọkọ̀ọ́wọ́kọ̀ọ́sẹ̀ kúrò níbi ìwà àgbàjẹ́. torí ilé yìí ó kọ fún ọba méjì yìí wá àdínlò wa àkọ́kọ́ nú ẹ̀ ó ń fún wa lẹ́dùn láti ṣe dáadáa ẹlẹ́ẹ̀kejì ó ń bà wá lẹ́rù láti mọ́ sàdúró ọba ọba alhaji ọba alágbára ọba tí agbára ju ẹni gbogbo agbára lọ. ọmọ olúborí tí ò sí ẹnìkan tó lè borí ẹ̀. eléyìí ó ń bà wá lẹ́rù láti má tẹ̀pá sí òfin ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀kejì mú ẹ̀ ó ní èyí tó ń fún wa lẹ́dùn láti tẹ́ ìfẹ́nu ọlọ́run ọba torí pé ọlọ́run ọba ọba aláforíjì ni àwọn àṣìṣe yìí tá a bá ṣe ọlọ́run ọba yóò forí ẹ̀sìn ọba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ ń bò mí pé. نبي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم ẹtún ẹrú mi ní o wípé èmi ọlọ́wọ́n ọba èmi ni ọba aláforíjì ọkùnrin onífẹ̀ẹ́ bákan náà ìjìyà mi ò ní ìjìyà tó le koko jù níbí náà ìkúnilẹ́dùn àti ìbanilẹ́rù ló ń bẹ́ńbẹ́. ọlọ́run bá ó kún ẹrú ẹ̀ lẹ́dùn láti ṣe dáadáa torí pé òun ni ọba aláforíjì ọba olókè. bẹ́ẹ̀ sì ni ó ń ba ẹrú ẹ̀ lẹ́rù láti má ṣàbúrú torí pé ìjìyà rẹ̀ ìjìyà tó le koko ni. Thank you. so fífi rinlẹ̀ pé ọlọ́run ọba ni ọba tó tóbi jù ọba ni ọba aláforíṣi tó máa ẹ̀dá ẹ̀ méjèèjì yóò fi ọlọ́run ọba ó ní agbára láti so gbogbo ó sì mọ gbogbo nǹkan téèyàn máa máa. torí pé lẹ́yìn jẹ jẹ́ ẹni ó ní agbára ṣe nǹkan ẹni ó sì mọ gbogbo nǹkan àwọn ẹ̀dá tó dá wọn àti kà báwo ló ṣe mọ eléwo lọ́sùn eléwo ni ọ̀sẹ́ ọmọ torí agbára rẹ̀ àti ipò rẹ̀ àti ìmọ̀ rẹ̀ lórí gbogbo nǹkan lẹ́yìn náà ọlọ́run bá tí wọ́n ń sọ pé nínú àáyà kẹta láti fi àwọn agbára rẹ̀ ní láti fi hàn wá wọ́n ní alẹ́bí kọ́lá pàtàkì àtàmàwá tó ti bá kọ́ ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من سجود ọlọ́wọ́n bá dá lóyìn rẹ̀ rí o ní ọlọ́wọ́n bá tó dá sọ́mà méjèèjì tí ọ̀kan wà lórí ara wọn tí wọn ò sì yẹ wọn yẹ wọ́n ṣe déédéé máa tààrọ̀ fi kọ́ńtì ọ̀kùnrin ní ìtọ́fà wọn. ẹni ọba wò dáadáa kò lè rí ìyìn kan nínú iṣẹ́ ọlọ́wọ́n bá nípa ìṣẹ̀dá sọ́mà àti ilẹ̀ náà ẹni ọba fẹ́ wò tọ́sí ìdọ́kọ̀ kó tó padà lọ wò dáadáa bóyá ó lè rí bóyá kò sì ní rí nígbà tó wá ti wó ní ìsìn tí ó rí nínú iṣẹ́ ọlọ́run ọba ìníjẹ kan àbí àléébù kan àbí pé sọ́mọ̀ gan ó tilẹ̀ fàyà tí ń gbìyànjú láti di gbogbo orúkọ báyìí sí fọ́nà ọba gbogbo eléyìí ó fi hàn pé ọlọ́run ọba ọkùnrin olúborí ni ọba tó lágbára ju gbogbo nǹkan lọ. àfa oníhùn yẹn sá ó ní ẹlẹ́bi kọ́lá pàṣẹ́wọ̀ àtàmàwá ti mọ̀tẹ́lẹ́rẹ́ sí pa báàbò ha fọwọ́kọ̀ báà ọlọ́run ọba tó dá sánmà méjèèjì tí gbogbo wọn dilẹ̀ mọ́ra wọn ọ̀kan wà lórí ọ̀kan tó ti ṣe déédéé ara wọn táà yẹ wípé ibí yìí ọyọ jáde ibi oko sínú àbí ìníjẹ kan nínú ètò tí ọlọ́pàá ti lé tó sọ́nà àtìlẹ̀. ما ترى في خلق الرحمن أيها الناظر من اختلاف ولا تباين ẹ̀ẹ́dẹ́rí nínú iṣẹ́ ọlọ́run bá ṣí ìṣẹ̀dá rẹ̀ ìwọ́n náà bá fẹ́ wò ẹ̀ẹ́dẹ́rí ìyẹn jẹ̀ kan ẹ sì lè rí ìyàtọ̀ kan ẹ lè rí àìdì kan. Báàdì ndọ́bọ̀ nílẹ̀ sàmà tuntun sọ́mà lọ wo sọ́mà dáadáa káàlì táwọ̀ fi há lè ṣòkó ọ̀ṣọ́dọ̀ njó tí ẹ̀rí nìkan tó ya àbí nìkan tó dé kòtò kò sí nǹkan kan tó rí bẹ́ẹ̀. So ọlọ́run ó ní alẹ́bí kọ́lọ̀kọ̀tọ́mọ̀ àtọ̀mọ̀wátí ìgbà kan èyí tó dá sọ́mọ̀ méjèèjì ọ̀kan lórí ọ̀kan bẹ́ẹ̀ sì ni ìdúró wọn nínú àtúntò lọ́wọ́ kò síbi tó ti fara sí nǹkan bẹ́ẹ̀ kò sì sí òkú tó mú dání gbogbo wọn pátá méjèèjì wọ́n bẹ nínú ẹ̀kú kò dúró lórí nǹkan kò ní ìkòkò tó mú kan dání bẹ́ẹ̀ sì ni ọ̀fun ìṣó mẹ́fà tọ́lá ti ṣe ìṣẹ̀dá rẹ̀ tó ti dá máa tàbí ọ̀fẹ́ fọ́tẹ̀ ọ̀hánà ní ìṣọ̀kọ́ ẹ̀ lè rí ìmújẹ kan ní oṣù ọlọ́run àti ìṣẹ̀dá rẹ̀ ẹni ọba ti gbàrú láti wò ó kọ́ lọ dáadáa àìsàn wà lè fòtò tẹ ẹ rí nìkan tó dì fòtò àbẹ ẹ ti ẹ rí nìkan tó fàyà kò sí tẹ fẹ nínú iṣẹ́ Ọlọ́run la. sábà Ọlọ́run dá tí ó sẹ́ni tó máa irú kí ni fi dá irú sọ́fítàǹsì irú sọ́mà ẹ gbogbo aláyẹ̀wò kan oníyìntà ti fọ́ òní mọ̀ kò sẹ́ni kan tó lè máa ń bọ́ òkúta sọ́mà bí a sọmọ o wọ́n dá láti di nǹkan báyìí ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ́ẹ́ pẹ́ẹ́ pẹ́ẹ́ ẹnì kí o lè mọ̀. sọmọ sì ní ó dínà sí ilẹ̀ èrè ìdè wa fẹ́ rìn gẹ́gẹ́ bí òṣùwọ̀n ayé ìjọ́ tí rìn lórí ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ àfẹ́sùn. ẹni tó bá máa rin ìjìnà rẹ̀ distance sí ilẹ̀ yóò fi ọgọ́rùn-ún ọgọ́rin ọgọ́rùn-ún ọdún ní òkèèrè. ṣùgbọ́n gẹ́gẹ́ bí oṣù náà ti sìn tòde òní. lẹ́ẹ̀fọ́ pé òṣùwọ̀n máìlì wọn ló ń ṣe níìsì. àwọn máìlì tó pọ̀ ní táwọn kan ò lè mọ̀ ọ́. tọ́ ayà yìí ọlọ́run ọba ọba ń kọ sọ́mà ọ̀kan yọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀kan yọ ọlú gbogbo wọn pátá wọ́n tọ́ ba ni. so ilé ìfẹ́ pé ìṣẹ̀dá rẹ̀ ọlọ́run ti ṣẹ̀dá rẹ̀ ní méje tó pé pérépéré pẹ̀lú ipò agbára rẹ̀. ọlọ́run ní إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج ipe ṣé àwọn èèyàn ti ẹ̀ wòye ti lu tó wòye ti sánmà lókè wọn bí ọlọ́wọ́n bá ti mọ́ bàdá ha ó ti mọ́ bí bàtà mọ́lé ó tún wá ṣe lẹ́sọ̀ọ́ bẹ́ẹ̀ sì ni kò sí ìbùjẹ kò sí kòtò kò síbi tọ́sán lára sánà. so ohun tí ayé àyíkójọ sínú níbi ìtumọ̀ ọlọ́wọ́ bá ó ṣàlàyé ẹ̀ ní ọ̀nà tó pọ̀ nínú àgbàrá nípa pé sánà amọ́ni akọ́ni ọlọ́ni àántùm àṣẹ́dù kọ́kọ́n àbìsàmá bàdáha rọ́fà àtàntàha fàtàwàha ọlọ́ni tí ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìṣẹ̀dá ayé ló lágbára jù ní àbí ìṣẹ̀dá sánmà lè ta dáa kọ́ sí ọ̀yẹ̀. ọlọ́run sọ fún ìpè ọ̀sán máa wò bàdá iná ha bí àìdì wọ́n sà máa àbàdà iná ha bí àìdì wọ́n iná làmùsùn òun. sọ́mà èyí tá a kọ́ tá a mọ́ pẹ̀lú ọwọ́. bẹ́ẹ̀ sì ni àwọn aláṣẹ kó gbáàyè kó bá ìkókó di ju ilẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ fún ẹ lọ. wọ́n bá dẹ́yìn náà fọ́nkọ̀ tó sábàán sí dáadáa akọ́ sórí yín amọ̀ sórí yín méje tó lágbára ibi tó òkè méje tó bá lágbára òní sábà. so àwọn àyà nípa wéyìí ó pọ̀ ọlọ́run sọ níbẹ̀rẹ̀ súrọ́tò ràd aláwo lẹ́bi rọ́pà àtàwà ti lè báyìí ní amẹ́lì tàràwò náà ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ọlọ́wọ́ba ọba tí ó gbé sọ́mọ̀ sókè láì pé ó ní òkun tó mú dání tẹ́ẹ̀mù àríbá ẹ̀ lérí tó mọ̀ sáwà alẹ́ àpò lẹ́yìn náà lọ́wọ́ bá wọn lọ fara balẹ̀ lórí àlárà sílẹ̀ owó àwọn ìṣẹ̀lẹ̀. ó sọ wá ṣe sánmà àti wọ́n ṣe òòrùn àti òṣùpá láti máa ṣe tí ọlọ́run bá bá náà fẹ́ láti máa ṣe gbogbo wọn pátá ni wọ́n ń lọ ní ọ̀nà tí ọlọ́run bá ti fún ọ tí ó ti ẹni tó lè kọjá ojú ọ̀nà rẹ̀ wọn ò lè pàdé wọn ò sì lè kọlura wọn níbi tó ń lọ tó ń bọ̀. خلق السماوات بغير عمل ترونها ọlọ́run bá dá sọ́nà méjèèjì láì sí òkú kankan tó mú wọn dání dá ẹ̀mí rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà báyìí ọ̀rọ̀ náà tó ní fi khalqi rahman fi khalqi rahman khalqi rahman ni ìṣẹ̀dá ọlọ́wọ́ oníkẹ̀ níbi gbogbo ìṣẹ̀dá ọlọ́wọ́ pátá ní sọ̀rọ̀ bá kì í ṣe ọwọ́ sánmà àti ilẹ̀ nìkan gbogbo ìṣẹ̀dá ọlọ́run ọba pátá ẹnìkan ò lè rí áìdì kan bẹ̀ tí ó ní à báyìí ni wọn bá ti dá báyìí wọn bá ti dá bíi báyìí tí ó ń tọ̀ nílé ayé tó lè rí ohun tí ó ṣe àtúnṣe rẹ̀ níbi ẹ̀dá ọlọ́run ọba kò sí. torí pé ọlọ́run ọba ọba tí ń ṣe ẹ̀sẹ̀ dá ó sì ń ṣe dáadáa ni ọlọ́run ní súnà àmọ́ alẹ́bí àkọ́nà kúlẹ̀ ṣe iṣẹ́ ọlọ́run ọba tí máa ń ṣe gbogbo nǹkan ní dáadáa bó ti yẹ bó ti tó tó sì ẹ bẹ́ẹ̀ nìkan ò lè rí àṣìṣe kan àbí ìyíjẹ kan àbí àìbù kan kò sẹ́ni tó lè rí lónú ìṣẹ̀dá ọlọ́run ọba ntí ọkàn máa rí nínú ìṣẹ̀dá ọlọ́run ọba ó ní nǹkan ìmọ̀ nǹkan ìyanu àríwá panudé àwọn tí ọmọ rí níbi iṣẹ́ ọlọ́run ọba nìyẹn ọlọ́ni alẹ́bí àfẹ́nà kúlẹ̀ ṣe ìkọlà ọ̀hún wà bá dé àlùkọ́lùkọ́ ìfẹ́ni nìyẹn ثم جعل مثله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون ọlọ́run ọba tó ìṣẹ̀dá gbogbo nǹkan tó sì ṣe dáadáa gbogbo nǹkan tó dá ọjà tó dá bẹ́ẹ̀ sì ni ó bẹ̀rẹ̀ ìṣẹ̀dá ọmọ ẹ̀dẹ̀ ènìyàn láti ilé rẹ̀ pọ̀ ó wá sọ ó wá ṣe àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láti ibi àpọ̀ omi tí ń yọ omi mẹ́jọ onílé láà. Fún mẹ́ta wá òun lẹ́yìn náà ọwọ́ àti ikú náà tó déédéé wà lọ́fà àfihàn rẹ̀ rúfin ọwọ́ afẹ́ ẹ̀mí sí i. وجعل لكم السمع والأبصار والأسئلة وفيني إجارة وفيني إليرة وسفيني وكتاك يوري ọ̀pọ̀ nínú ẹ̀dá tí tí ń dúpẹ́ fọlọ́ nínú àwọn oore tí ó gbangba tí ọlọ́run bá ti kú bóò ni ọba ti rí fẹ́dà tí ọ̀kọ́ tí ò rí tó tó wáyà wèrè ẹ dákun bóò ni ìgbésí ayé ti fẹ́ rí fẹ́lẹ̀ yìí. àwọn tó ń sòfin wọn sí o nígbà tí wọn máa dáwọ àwọn náà àkọtẹlẹ ọ̀pọ̀ wa tó ń sòfin. ẹ bá kọ ẹ̀sìn lẹ́sìn. ọlọ́run ọba tó ṣe ìṣẹ̀dá gbogbo nǹkan pátá tó ti ká wa dáadáa ó wá bẹ̀rẹ̀ ìṣẹ̀dá omi ènìyàn láti ibi ẹ̀rẹ̀ kan ó wá sọ àwọn ọmọdọ́mọ rẹ̀ ó dá wọn láti ibi omi omi tá à ń kó nira tá à fẹ́ kó yíyan la tọ́lẹ̀ tó ń nàka wá òun wà náfàkọ̀ wà náfàkọ̀ fún ìlú òun. nígbà tó ṣe ìṣẹ̀dá àdẹ́bí bí àdẹ́bí Adam kan ọwọ́ tó ṣe tó dúró déédéé wọ́n á fẹ́ ní sílá. àtòun àtàwọn ọ̀rọ̀ mọ́tọ́mọ́ rẹ̀ kó fún wọn ní ìríran látòjú ó fún wọn ní ìgbọràn láti tí ó fún wọn ní ìròrí láti mú ọkàn wọn díẹ̀ nínú àwọn ènìyàn ni wọ́n dúpẹ́ fọ́nà ọ̀bà. so eléyìí ìròyìn sábà lásán ni o kí la fẹ́ ká wí nípa ìròyìn àwọn ẹ̀dá ọlọ́run ọba tó pọ̀ káàdìkà. ولم يكن مرجع البصر كرتين ينقلب إليك البصر خاطئا وهو حسير padà wo sọ́nà dáadáa wíwo ẹlẹ́ẹ̀kejì tó lọ wò ó tó o tó wò níbi tó bá ti wo sọ́nà yẹn ìrírí rẹ̀ wọ́n padà sọ́dọ̀ rẹ̀ nítorí kò ní rí nǹkan kan máa yóò kàn wá di pé o ò rí nǹkan o ṣe lórí òkú o ò jèrè lórí nǹkan ọ̀fẹ́ ní òde rí ẹni ọ̀fẹ́ wo èyí jẹ́ àti àìṣedéédé àti áìbù nídìí iṣẹ́ ọlọ́run ọba eléyìí ò ní kò ní yege lẹ́yìn bọ́ọ̀bá rẹ̀ tán yóò padà wá gbójú kalẹ̀ láìrí bí láìrí ìtọ́fẹ́ wò afáwọn nínú yẹsẹ ó ní àárín àdínábọ̀n mọ́mọ́ sábà àdàbọ̀n lọ ṣe àtúwò sọ́nà wò ó kó tó wò ويرجع إليك البصر ذليلا صاغرا ìríran rẹ yóò padà sí ọlá lẹ́sọ̀ ẹ pé ó di ẹnu yẹpẹrẹ ó di èèyàn fi ń dín ayé àwọn ọ̀nà kọ̀ọ̀kan torí àdérí ìyíjẹ kan nípa iṣẹ́ ọlọ́run ọba. wàá wà mú àwọn ìtẹ̀lé níbi tó ọ̀pá bí wò wọ ní ẹnìkan nígbà tó bá bẹ̀rẹ̀ sí fúnra rẹ ló gbòòrí ìtumọ̀ ayé ìbárọ̀ ìlú pé ìnàkà ayé wọn wọ́n mọ ẹ̀dá ènìyàn tó ń bá sọ̀rọ̀ lọ́wọ́ kàwárùtà ìbáfọ̀n máa máa kábọ̀ kàwárùtà ìbáṣe pé o tún padà lọ wo na láwò òkúwò láì mọye ìgbà làwọ́jà àìlẹ́ ìka ìbáfọ̀n obìnrin la ojú rẹ yọ níbi ẹni tó bá wòye sí àyà yìí yóò rí pé ó mú àwọn nǹkan tó jẹ́ ẹ̀rí lórí pé ọlọ́run ọba ọba àtúnú ọlọ́run ọba ọba ológo ni ọba ológo lè ṣe ni ọba alágbára. àwọn kan nínú àwọn òmùgọ̀ wọ́n jẹ́ òbílẹ̀jẹ́ wọ́n pera wọn jọ láti orí tí ìṣẹ̀dá ọlọ́run ọba tó dá sánmà. kò sí nǹkan mú ọmọ ni pé ìṣẹ̀dá yìí ìṣẹ̀dá yìí mà ni. ìṣẹ̀dá tó yẹ pé ó ju agbára ọpọlọ ọmọ ènìyàn láti mọ bọ́ọ̀lù ọlọ́run bá ti ṣẹ̀dá ìṣẹ̀dá náà wọ́n wà ní òbí kan lọ wọ́n lára wọn sọ́nà wọn sọ́nà òkúkú wọn sọ́nà torí pé ìṣẹ̀dá tó lọ dá sọ́nà ìṣẹ̀dá kàyéfì yìí. lẹ́yìn ọlọ́run tó wá mú àwọn ẹ̀rí mi wá láti fi hàn pé ọba àṣọ ọba alágbára lòun lẹ́yìn náà ó tún wá sọ fún wa tí òun pèsè kalẹ̀ fáwọn aláìgbàgbọ́ tí wọ́n bá ọlọ́run ọba gbọ́ ní gbogbo àwọn ẹ̀rí tó fi hàn pé ọlọ́run ọba irú ìdí àtọ́lọ́run قال وصفوا عليه ولو علم الجنة السماء الدنيا Thank you. ọlọ́ni ọlọ́kadì lẹ́yìn ní sàmà àti àbìmọ̀sọ́ dájúdájú àti sánmà èyí tó súnmọ́ wà ní ayé táwọn olókè àti ẹlẹ́sọ̀ọ́ pẹ̀lú àwọn àtùpà wọ̀dà ayélujára àbùdúmọ̀ ní sẹ̀yàfẹ́yìn àtùpà tá a tún wá sí ẹlẹ́sọ̀ọ́ pẹ̀lú ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ rí. tí ń dá tí ń tí ń tí ń tàn òkò iná ló jẹ fún àwọn èṣù àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wà láwọn a ti ṣe ìpèsè ìyá iná àti kalẹ̀ fún wọn. àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ ni wọ́n na samaa qariba allati taraha ha uyun بنجوم عظيمة مضيئة dájúdájú àti sánmà lẹ́sọ̀ọ́ sánmà tó súnra wa ẹ̀dá rí ẹ̀dá gbójú rí ṣùgbọ́n àwọn kan wà lókè rẹ̀ àlẹ́ ni àti lẹ́sọ̀ọ́ pẹ̀lú àtùpà ìràwọ̀ àti òṣùpá ní àwọn tí ìṣẹ̀dá wọn náà tóbi gan wọ́n sì ń ṣe ìmọ́lẹ̀ fún wa. وجعلناها شهبا محرقة لمسترق السمع من الشياطين أتواتني إن تنتوني كوكو táàbà fi gbọ́ àwọn èso àtọ̀rọ̀ ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n máa gòkè lọ sọ́mà láti lọ gbọ́ wáàyí tọ́lọ́wọ́ bá ń ṣe sọ́nà ọlọ́ni wà tẹ́lẹ̀ láwọn ìpè láàkìrọ̀tì àdáàbà náà àwọn ṣe ìpèsè iná àwọn jẹ nínú náà àti ìpèsè kalẹ̀ pé wọ́n máa lọ sí tó ọ̀rọ̀ náà tó ní wàlàkọ́dé zayé na sàmà àti ìyá bí masọ́ọ̀bù almasọ́ọ̀bù wọ́n ní jam'u misbah wọ́wọ́ siraj misbah ó ní siraj ó ní àtùpà almuzi ètò tó ní ní mọ̀lẹ́ wọ́sùn ní yẹ kẹwàá ti ń tọ́pa dáa fi pé àwọn àràwọ̀ ní àtùpà lẹ́yìn àtàdé ibú káyidọ́ àtìsọ̀rọ̀ àtòrí pé ó máa fún mi mọ́lẹ̀ ní ìmọ̀lẹ̀ gẹ́gẹ́ bí àtùpà tí ó fún mi ní ìmọ̀lẹ̀. ní kúkúrú tí a bá wòye sí sámà àkòtí yìí jẹ́ bẹ́ẹ̀ ó ní tó tóbi jù nínú tọ́lọ́wọ́n bá dá ó tún wá tẹ́lẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú àtùpà léè tí ń tẹ àwọn ìràwọ̀ léè táwọn wò tí ó máa tẹ́lẹ̀ tí ó sì máa ṣe é wò léè tó sì jẹ́ pé wáàdì nípa ẹni tí bá máa wò tí ó máa máa wò yé ṣe wáàdì. a tún wá ṣe àtùpà náà ní ohun tí a máa sọ àwọn èsì lóko tó yẹ pé iná ni wọn máa jáde lára rẹ̀ nígbà tá a bá fi so wọn. torí pé àwọn èsù yìí àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n ti àìsàn ló wọ́n a máa gòkè sọ́mọ̀ yìí wọ́n lọ wọ́n sì ti kúsá torí àti máa gbọ́ èyí tí wọ́n ń sọ pé sọ́nà. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ọlọ́run bá sọ àpò àrùn kalẹ̀ fáwọn ẹni muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àrùn ìṣẹ̀dá àtìgbà náà ni wọn ò ní nǹkan tó gbọ́ mọ́ wọ́n á rí pé táwọn bá wá lọ wọ́n sọ wọ́n lóko pẹ̀lú ìràwọ̀ náà tí ó jó wọn ló sì ṣubú lórí àwọn àwọn. ìdínú tí èṣù fi ronú pé ẹ̀yàn ọmọ yẹn lẹ́yìn ni ẹ wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ lọ wádìí tọ́fà tí òfin tó fi jẹ́ pé gbà wá láyé láti lọ máa gbọ́ tí wọ́n ń sọ lọ́nà lọ. yọ láti jẹ́ pé nǹkan kan tó ṣe pàtàkì lọ́sẹ̀lẹ̀. ibi tí wọ́n ti ń ṣèwádìí káàkiri àwọn kan wọn wọ́n dé àná sallallahu alaihi wasallam níbi tó ti ń ṣe ọ̀nà. wọ́n yé àwọn mùsùlùmí níbi tó ti ń ṣe ọ̀nà. orúkọ ọlọ́wọ́ ọba ni wọ́n ń pè ọba ni wọ́n ń pè ń wá padà sọ́dọ̀ rẹ̀ wọ́n ṣàlàyé fún un ó ní ohun gangan ni ó ní ìdí tí òfin jẹ́ kó ká gbọ́ ìfowópamọ́ wọ́n á fọ́ra mú ọ̀nà tí wọ́n gbà láti fi sọ al'umma àdébí muhammad sallallahu alayhi wa sallam láti fi sọ wọn nù ọlọ́run ọba kó sọ wa. ìtumọ̀ pé ọlọ́run sọ sọ́mà láti kúrò fún àwọn èṣù ọlọ́run sọ nínú mi pé wà á mi kú lè ṣe ìkọ́ni máa lè. èyí ni pé ìràwọ̀ yẹn àti ní ìsọ́ sọ́sọ́nà kúrò ní gbogbo èṣù tí máa ń kọjá inú àlà ọlọ́run ti sọ ń bọ̀ mí pé fàmọ̀ ìyẹn sẹ́mi ìlànà yẹn ti láwùn ìṣèhámà lọ́sọ̀dá ẹni ọba lọ gbọ́ ní ìsìn yóò rí iná tó tó èyí ti fi hàn pé síwájú ìsìn wọn ti ń gbọ́ tẹ́lẹ̀ so eléyìí jẹ́ pé nígbà tí wọ́n sọ kalẹ̀ tí wọ́n sọ kọ̀ án kalẹ̀ fún àlẹ́ sọ̀rọ̀ bá wà ní ọ̀sán náà ìgbà náà lọ́wọ́ sọ́sọ́ ṣẹ̀ṣẹ̀ wá fi ìsọ̀nù sọ torí kí wọ́n má rí ète tí fi ba alukur'an tí wọ́n lọ́wọ́ sọ kalẹ̀ fún àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam. ọlọ́ni ìnáwó àyè sàmì lọ́wọ́ wípé nípa gbígbọ́ tí wọ́n ń gbọ́ tí wọ́n ń sọ sọ́nà àti tẹ̀wọ́tẹ̀gbẹ́ wọn ò lè ṣe má. àwọn náà ń ṣe é mà wọ́n sọ wípé wà ń da làbẹ́sìnà sàmà àfọwọ́dẹ̀ náà múlì àti àròsàn ìṣẹ̀lú ìdánù wà ṣòwò nígbà tá a lọ bá a ti máa lọ láti lọ láti lọ àwọn ìbá sọ́nà tó pé àwọn olùsọ́mọ́ púpọ̀ tí wọ́n ti kó bẹ́ẹ̀ tí wọ́n ń sọ pẹ̀lú náà tó lè kókó náà fi ń sọ. bákan náà wọ́n sọ mọ́ mi pé wà á nà kúnnà nà kúrò mí nà màkọ́ ìdàgbé sọ́rọ̀ tẹ́lẹ̀ àwọn alọ́sọ̀rọ̀ táwọn wá nìkan jókòó sí táwọn ọ̀pọ̀ tí wọ́n sọ. fọ́mọ̀ yẹn tẹ́lẹ̀ ìlànà ẹni ọba ni wọn bọ ní ìsìn yẹdi ìdáwó ṣìhábà ọ̀rọ̀ sọ̀dà yóò rí iná tí ó jó tó tilẹ̀ lóko. Now, ọlọ́dà ìràwọ̀ torí àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ zina tòlù sàmà ẹ̀sọ́nu fún sàmà ẹlẹ́ẹ̀kejì rojú màlì ṣẹ̀yàtì nǹkan sọ́nù kò ní fún àwọn èso wà àlàmáàtì àṣẹ́dì ibi ha ìbẹ̀rù wọ̀lbáàlì ó tún wá jẹ́ àmì táwọn arìnrìn àjò lórí ilẹ̀ àti orí òkun wọ́n fi ń ma ibo ni àríwá ibo ni kúsù ibo ni kí ni wọ́n pè é kù wọ́n fi ń ma àwọn àyíká ilé ayé. ọlọ́ni wàhálà mẹ́tì wábi lẹ́dìní bómi àtẹ̀gùn àtẹ́ ní àmì pẹ̀lú àwọn yẹn lẹ́fí kan mẹ́rin kan máa ń rìn ní gbó àbí lórí òkun wọ́n fi mọ ọ̀nà àbúrò àwọn ọba. gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ fún mi pé iná nàìjíríà ní àkàmá àdúnyà bìbí nàìjíríà ní ìkàwá àkùrẹ́. dájúdájú àṣetánmọ̀ ilé ayé àṣelẹ́sọ̀ pẹ̀lú ẹ̀sọ́ àwọn àwọ̀ wàhíbọ̀n ní kúlì sèǹfọ́ọ̀nù máa ń lò. àṣìṣe ní ìsọ́ fún gbogbo àwọn èsì tó máa ń kọjá ẹnu àlàyé láyà sàmàhún ilà ìmọ̀lẹ̀ ìlànà torí àti má lè gbọ́ ohun tí wọ́n sọ ní sọ́mọ̀nà wàyí kùsàkú nà mí kún mi jáde rẹ̀ a sọ wọn ní kò ní gbogbo ní gbogbo ọ̀nà kọ́nà ni wọ́n ti wọ́n rí òkú náà tí ọmọ tí ọmọ bà wọ́n. òkú rọ ọlọ́ọ̀ni kò lórí àti lé wọn wọ́n dáhùn àbá òwò àkùrẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní ìjìyà èyí tí wọ́n jẹ ẹlẹ́ka ẹlẹ́rọ ní ayérayé níbèrè ni wọ́n jẹ̀yà náà. àtẹ́dẹ̀nà aláwọ̀ àdáàbà kàríyè a pèsè ìjìyà iná kalẹ̀ fún wọn àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ tí wọ́n sì gbọ́ òṣìṣẹ́ rẹ̀ gbọ́ táwọn náà tẹ̀lé ìlànà ìjì àti ṣe ìpèsè ìjìyà èyí tó le koko dè wọ́n nínú náà ọlọ́kùnrin wọn lọ. نعم والذين كفروا بربهم والذين كفروا بربهم دار جهنم وبئس المصير ẹ̀rí àwọn tí wọ́n ya tètè rí tí ọlọ́wọ́ bá ṣẹ̀dá wọn wọ́n ní àdá ìjìyà ní ìjìyà jáàmùnámà ọmọ burúkọ ju ìpadà sí wọn. afa onímọ̀ yẹn sọ̀rọ̀ ní wàlíkà fi ní lẹ́bi ọ́ọ́lù pẹ̀lú àdá àwọn tó ya kẹfẹ̀rí sí àtẹ̀dá wọn wọn ní ìyá jahannama wọ́sá àlùmọ́rùjà ibù padà sí wọn máa burú o wọ́sá àlùmọ́sí ìpadà sí wọn àbúrú ni ọlọ́run láti káwọ́ orí ìpadà sí bí ó ní jahannama ìgbà tí bá. ó sàlàyé fún wa pé àwọn ṣàyàfín àìsíǹsì wàlìjìnì àwọn èsùn nínú àwọn ènìyàn àti àjẹmú ọlọ́run bá tó ṣe ìjìyà lẹ̀ fún wa bẹ́ẹ̀ tún ṣe ìjìyà náà ó tún wá mú wa lẹ́yìn rẹ̀ pé iná dàrú yìí ọlọ́run pèsè rẹ̀ lẹ́dùn wọn fún gbogbo ẹnikẹ́ni. tí ń jiyàn nípa ọlọ́run ọba fún gbogbo ẹnikẹ́ni tí ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ fún gbogbo ẹnikẹ́ni tó ní kò síjọ́ gbẹ̀dẹ àgbẹ̀yàmà kò síjọ́ òkójọ bẹ́ẹ̀ sì ni kò sí ìṣirò. ọlọ́run wa sọ ìròyìn mẹ́yìn pẹ̀lú àwọn kan ọmọdé tá a tẹ̀tẹ̀ bí nípa wàhálà àjọ náà ọmọ náà kò ewu. bẹ́ẹ̀ náà ni ọmọ dábí lóòótọ́ nípa wàhálà náà yóò sì yẹ yín yóò wù yín. òun náà ni pé anáwó lùsùmáwò láha ṣẹ̀yìn. حين يلقى الكافرين فيها wọ́n ní pé wọ́n máa gbọ́ tí iná náà yọ́ máa hu yọ́ máa ké bí ìgbà tí àwọn ẹ̀dá ẹranko ńlá tó máa gbógbọ́n bá ní wọ́n pàjẹ́ bẹ́ẹ̀ ni ó sì máa ké nígbà tó rí wọ́n bá fẹ́ sọ pèsè nínú ẹ̀ iná wa máa hu yọ́ máa ké torí pé oṣù tí yọ pàjẹ́ ẹlẹ́ẹ̀kejì agbára àtàkùn bìhì àtúmọ̀ owó yóò sì máa hó papọ̀ báwọn kèbèrè gbọ́ tí wọ́n sọ nínú wọn kàmá yakúrò máa fi mọ́tẹ̀ kí nàyà fúnra gẹ́gẹ́ bí omi tó wà ní búta tí a gbé kaná bí dé máa súfèé lòun náà máa súfèé nígbà tí bá ń wú. ẹlẹ́ẹ̀kẹta ó ní pé anáhà takúrò ṣẹ̀rídà tó gbẹ̀yìn inú òbínú tó le koko yọ wà nígbà gan fún rẹ̀ yọ wà ní inú òbínú tó le koko wà ọ̀nkìn alàmọ̀fíà torí àwọn aláìgbọ́lọ́wọ́ wa bọ́ tó kó dànù ẹ̀. ìbínú tó fi ń bínú fẹ́ pé agbára kókó ni wọ́n máa fi jó wọn. ẹlẹ́ẹ̀kẹ́rin ni pé àwọn tí wọ́n sọ ilé náà nínú nánà àkọ́gbà náà ti ha wọ́n máa fi àwọn tí wọ́n wọnú nálẹ́rè adam dákìtì kúrò hùkò táwọn òbí tí ọ̀tẹ̀ wà bá yín rí wọn ò wá láti ṣàlàyé irú iná báyìí wọn ò fún yín rẹ̀ ní sẹ́ẹ̀lẹ̀ pẹ̀lú rẹ̀ kẹ́ ẹ̀ pèsè lẹ́dí. ẹlẹ́ẹ̀karùn wípé àwọn ará ló ná wọ́n máa jẹ́wọ́ ẹ̀sẹ̀ ìgbé ìjìyà náà ń jà wọn o ọ kọ́ àwọn ń jìyà ìjìyà táwọn ṣe làwọn ń jẹ. wípé lóòótọ́ lóòótọ́ lóòótọ́ tẹ́ wá bá wọn pàkàtà fún òun ṣùgbọ́n àwọn pè wọn lórí ọ. wàkọ́ọ̀lù náà wọ́n sọ fáwọn òṣìṣẹ́ pé anton fi kọ̀ láàrin ìgbà yìí ẹ̀yin náà gan alẹ́ wà nínú ìsìnà nígbà tẹ́ bá ń sọ pé ẹ̀yin o ọlọ́wọ̀n bá ara yín. ẹlẹ́kẹfà àwọn màláìka wà tẹ̀sílẹ̀ wọn ìtẹ́bi àwọn màláìka ló ní wọn ìfẹ́ fọlọ́run lé wọn jìnnà sí ìkẹ́ ọlọ́run ọba àti àánú rẹ̀ eléyìí ni ohun tí àwọn àyà ìkókó jọ tí ó ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n torí àsìkò àti àdéhùn. So ọlọ́ni wà nílẹ̀ bí ìlà kápá gbogbo rọ́bì màmáàbù jahannam wọ́n ti sọ̀rọ̀ sí i. àwọn tí wọ́n ya kẹfì ní sọ́dọ̀ wọn bá tí wọ́n kọfẹ́ lẹ́dàá wọn wọ́n ní ìjìyà jahannama lẹ́yìn tó yẹ pé aburú ìpadà sí aburú lọ́jọ́ fún wọn. ìlà olùkù fi hà tí wọ́n bá sọ wọ́n sí inú náà sẹ́mi ò dára ṣe yí kọ́nù wọ́n máa gbọ́ sí iná náà wù wàyí yàtọ̀ fún tí ń wó tàkàdù tàbàyàtù ní nàìjíríà kódà iná náà fẹ́ ẹ̀kọ́ lórí ìdílé kúndàmà olùkẹ́yà bí i àfọ́dù gbogbo ọ̀bàtà ti gbó àwọn ẹ̀jọ̀ kan wá wípé àwọn ilé náà ẹ̀kọ́ wọn ló wọn nínú rẹ̀ sàádà wọn ọgbà náà ṣe bá àwọn màláìkà tí wọ́n sọ́nù náà ló máa fi wọ́n léèrè alàbíyá ti fi nàbí ṣé ìkìlọ̀ wá fún yín ni ṣé ẹ̀jẹ̀ ẹ̀rí ìkìlọ̀ kankan nípa náà kẹ́ ẹ lè sọ́ra yín kú bẹ́ẹ̀ èyí ti jẹ́ bẹ́ẹ̀ ti wọ́n náà tó ti pé wọ́n kìlọ̀ rẹ̀ fún yín. lórí àyà yìí ó láti dúró ibẹ̀ náà láti fi bẹ̀rẹ̀ torí àlàyé pọ̀ lórí ẹ̀ èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́wọ́ bá fún fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́wọ́ kò kúrú ẹ̀ jùlọ. والسلام عليكم ورحمة الله وبركاته tí ìbéèrè bá wà.